أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اعلموا أن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعظني الله وإياكم منها عباد الله فقد سقطت الأمة في كورة الوهن وتداعت عليها الأمم كما تتداعى الأكلة ولا قطعتها وساهت في فيه أشد من فيه بني إسرائيل فيه شعارات كاذبة والخساء والدواء لابد من أمة متينة البنيان قوية الأركان لا تستطيع عوامل تحليل الاجتماعية أن تفكك أوصالها أو تمزق قيانها تفهم دينها فهما صحيحا وهو دمان حقيقي لتقوية علاقة الأمة ببعضها وهو الملاك لتصفية خلافات الأمة ونزع أخلاق قلوب أبنائها وليكون نصيب الناس من العلم وليكون نصيب الناس من العلم بدينهم ليس قليلا لكن المشكلة افتقاد المؤشر الضروري الذي يقصدنا الصواب المبني على هذا العلم وتلك المعرفة فلا نكون كمن اكتسب المعرفة ففقد خلقها فإن الأمة أتقنت فن الخلاف وفقدت آدابه وأخلاقه فسقطت فريسة للتآكل وتنازع الذي أذهب ريعها وأسقطها في بورة الخلاف وأوقاها في حلل الأمم من قبلها قال سبحانه وتعالى ولا تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى ثم الصلاة والسلام على رسوله المصطفى أدعوكم الله سبحانه وتعالى ọlọ́wọ́n bá bẹ yìí tí ọkẹ wa ó fi oṣù alápọ̀nlé yìí ó fi sìnkẹ́ wa nínú àwọn ẹ̀kọ́ èyí tá a fẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa kárí kọ́ nínú Ramadan pàápàá gbogbo mùsùlùmí àgbáyé. èyí tọ́jọ́ sí wípé a wà nínú ìpín yẹlẹyẹlẹ nínú ìmọ̀ sọ̀rọ̀ wa lónìrànà orúkọ orúkọ tẹ́lómi sọ̀rọ̀ sọ èyí tẹ́lómi ọ̀sọ̀rọ̀ ẹ̀ wọ́n sọ. bẹ́ẹ̀ sì ni rọmọdọ́ọ̀nù yìí ọwọ́ abá wa nítorí àti kẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ní rọmọdọ́ọ̀nù mẹ́tẹ̀ẹ̀ta ilé kan ní tí a fẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa káwọ̀ kájáde ńbẹ̀ pẹ̀lú ìwé ẹ̀rí tó péye. rọ̀mọ̀dánù wa kọ́ wa lẹ́kọ̀ọ́ ìjọ̀kan ìjẹ́yọ̀kan ìmọ̀wùwà bí ọmọ ìyá ìjọríra wa lẹ́yọ̀kan mùsùlùmí sí mùsùlùmí ọmọ ìyá rẹ̀ kàlùbùnìyàní yashuddu ba'duhu ba'da. àdábìlà àdàgẹ́gẹ́ bí ìbùnìyà àdàgẹ́gẹ́ bí ilé tá a máa ń yẹlẹ tá a wà nù ẹ yìí torí nípa bíbélì kan tuntun kan asọwọ́ papọ̀ lóbi ilé gbé bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni mùsùlùmí gbọ́dọ̀ wà agbọ́dọ̀ wà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ wọn pọ̀ eléyìí lẹ́kọ̀ọ́ tó rọ̀bọ̀ wa àsìkò kan náà gbogbo wa là ń jẹ́ ẹnba sínú tiẹ̀ kálùfàjáde ó tó ó sínú tiẹ̀ kí òrò ó tó wọ̀ á sọ fún pé kọ̀ láwẹ̀ ẹni bá tún jẹun sàárì rẹ̀ ti yọ á sọ fún pé kọ̀ láwẹ̀ ó túmọ̀ sí pé fì yí ọgbẹ́ pè wá lọ síbi ìjẹyọ kan ìdámọ̀ púpọ̀ máa yá kan náà òun ni gbogbo wa lónìí tá a bá wọ yìí kan tó okùn ìyẹpẹrẹ òun là lùmọ̀ yìí tí òòrò ń gbàgbé ọlọ́run kí àwa pẹ̀lá fà níta mímì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ tí ẹ̀jọ́ máa yá wa mùsùlùmí láwọn àyè ibòmíì wọ́n jọkùnrin ní wọ́n ń jẹ lòmíì nípa nípa tó ní mùsùlùmí ní ọ́ ọlọ́run gbà wẹ̀ ní sáà sì ṣe ọjọ́ kẹ́kọ̀ọ́ wọ́n ń jẹ lòmíì dùkúlẹ̀ tí wọ́n sì ń kì í mọ́lẹ̀ tí wọ́n máa rọ títí lẹ́nu. kìí somi o ó ṣe é ṣe kó mi gọ́ọ̀mẹ́tò dùn wọ́n bá àwọn ẹ̀jẹ̀ wọ́n tún fún ní oúnjẹ ìwọ̀jẹ̀. wọ́n ń sọ̀rọ̀ lórílẹ̀ ayé mùsùlùmí sábà ti wo nǹkan tí kò ká mùsùlùmí lájẹ́ lónìí kò ká wa lọ́pọ̀ jù àwọn ayẹ̀pẹ̀lẹ̀ débi wípé wọ́n ń ṣe irú eléyìí fọ́mọ ìyá wa àrùn gbàgbé. àlá ẹgbẹgbẹ̀rún mùsùlùmí òun ni wọ́n ti pa lọ láwọn ìlú kan tí ò sí ní kankan sọ́tẹ̀ yẹn yọ. wọ́n ń dún fún ọmọ lójú ìyá rẹ̀ kìí torí kankan torí yìí náà ni. wà lórí wípé ìwé sara wa ìwé a wà níbi wípé a tún kó ẹ̀yìn síra wa. ìlàmọ́tà nígbò lọ fẹ́ ṣe ìkọ̀yìn síra wa yìí dà wà á ń tún ìbáàdàn láàyè ìwàhánà. gbogbo wa pátá ẹrú sí ọlọ́run máa yá òun là á ṣe ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àwọn ẹ̀kọ́ tẹ̀sí ń kọ́ wa àtẹ̀lé rọ̀mùdánù kọ́ wa lẹ́kọ̀ọ́ pàápàá tá a bá wo rọ̀mùdánù wa sọdún yìí gan ẹnu bẹ́ẹ̀ lè gbà pé gbà kẹrẹ́ gbogbo wa jọ bẹ̀rẹ̀ àwẹ̀ ọbẹ̀ wọn ìfẹ́ gbogbo ẹnu wí ni tóró ṣe é ṣe kárẹ́ ní tí wọ́n bẹ̀rẹ̀ níjọ́ tá a bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìtọ́wọ́pọ̀ jù tá a gbọ́ láyé òní pé gbà kẹrẹ́ gbogbo wa jọ bẹ̀rẹ̀ ọkọ̀ wa lẹ́kọ̀ọ́ ìṣọ̀kan ní ma ya. yá bóò láti yọra wa nínú ìyẹpẹrẹ tí àwọn àdìmúmọ̀ yìí sẹ̀mí nínú rẹ̀ tọ́bẹ̀ ebe bẹ́ẹ̀ dàbí ebe wípé afẹ́ lè ronú ikú kan àdìmúmọ̀ yìí wípé sáàdìmúmọ̀ yìí ò ní kú báyìí torí gbogbo ọ̀nà na ni wọ́n ń gbà yan pàálù sa òun lórí kẹta a máa fi ń jẹ́gbẹ́ ọ̀rọ̀ láàyè pé zakana sáàmù wàhídàn látàkọ́ìtù wàlàkínà ọ̀sáàmù wàsáàní wàsáàní. tọ́ba tí bá ń sáàlù èèyàn bá jọ́nà kan nígbà wá èèyàn mọ̀ fi jọ́ pẹ̀lú. ṣùgbọ́n wọ́n wájú wá lẹ́yìn ọwọ́ lọ́wọ́ tó wọ́n wá lọ́wọ́ sí níbo láwọn apẹ̀ sí. tọ́ba tí wọ́n sáàlù àdúgbò yìí kò rí rèé. haya ndị igbo kutirawa n'azụ ka o tia awa lụọ ụma n'onu ị ọ sị gbọgbọ ụma gboo tụwa awa ị ṅaa fọ gbọ ọ chọ ọ n'iwada ịwada lori ya ụdịda si eluị lori na sọrọ a dị si eluị lori awa awa wasali ụnụ awa na adị awa osịa eluị lori abụna ụwa àwọn ọmọ àdìmúmọ̀ yìí gan ọ̀tá rẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn tó yà ọ̀tá ìsìláàmù yìí wọn yà. ọ̀sọ́dọ̀ náírà ká ronú ká má bara wa ṣọ̀tẹ̀ ká bara wa wàhálà ń lọ ara wọn. ò ń gbọ́ wá sí àbọ̀ kan lórí nẹ́ẹ̀tì lẹ́nu bíi ìjọ mẹ́ta yìí ẹnìkan wá ń pè láti French ọjọ́ mọ́láfáwá ọwọ́ àbẹ̀ àbọ̀ yẹn léèrè wípé kí ló fẹ́ sọ pẹ̀lú àwọn tí wọ́n ta ọ̀dà kan wọn lè fẹ́ dá lórí nígbà yìí ó ní àbá inú mi dùn fún dáhùn tó fi dáhùn ó ní kò sí sọ́kàn òun pẹ̀lú ẹnìkan ẹ ó pẹ̀lú kúrò níbi ìjọgbógun tira yín èyí ló ṣe pàtàkì àlùmọ̀ yìí lásìkò tí ń sẹ̀mí ti ń parí dáadáa ìparí dáadáa rẹ kọjá àti ìrìn ọmọ Ísírẹ́lì. òun láti máa sọ wípé bákan lẹ́nìkan rí ọ̀dọ̀ rẹ̀ kálùmọ̀ yìí yọ wà lórí ìgbáradì tó ní agbára lórí orígun tó lágbára èyí tí gbogbo ọkàn tí wọ́n bá ń tí yóò fi lè ráyè lọ́dọ̀ ẹ̀. bàbá sọ yìí àyà òun náà ni kí gbogbo ẹni tí ń jẹ́ mùsùlùmí àlùmọ̀ yìí ká ìpín tó yẹ ká ní tí ọ̀gbọ́dọ̀ jẹ́ kété nípa ìmẹ̀sìn àìnímẹ̀sìn ó ń bí ìyà kétékété ohun kan bíi tí ó tó kẹ́tù lọ fọ́ wípé ọlọ́mọdé àti àti ẹlòmíì torí ẹ̀ ti fọ́ alọ́mọdé àti àti ntí ọ̀yẹ́ kó dìjà àlùmọ̀ yìí àti sọ́dìjà àbùkátà sí ìmẹ̀sìn yìí kí ẹ ṣe kékeré. èyí tá nke máa dé ìtọ́tọ́ àti etí ọ̀tọ́ àlèsọ̀bọ́ ni wọ́n lọ nímà nípa ọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ gbọ́dọ̀ nù wa ara ọ̀rọ̀ ẹ̀sìn ni. kí àlùmọ́ tó bá gbọ́pọ̀ yẹ kí ṣe ìyapa ẹnu lọ́dọ̀ àwọn àfáà pé kọ́mọ́dà jálẹ̀ kò lè ṣe wọ́n láǹfààní táwọn aládàbí tó kó ìyapa ẹnu sínú tí wọ́n bá máa. Ànábì Sùlẹ̀mọ́nù àti bàbá rẹ̀ Dàwùd wọ́n jọ yapa ẹnu sọ̀rọ̀ ẹ̀sìn títajú ẹ̀sìn ọ̀tọ̀ nídájọ́ tí bàbá dá.

oníyọ́ máa mú ẹran lọ bẹ́ẹ̀ ṣe oníṣùgbọ́n á mọ wọn tí ẹran jẹ lókun ẹ̀ òjìwọ̀n náà láti kó fi lọ́ máa mú wàrà ẹran níjọ owó oko ẹ̀ bá pé kọ́dẹ́nà padà fẹ́lẹ́ rẹ̀. ọlọ́ni náà Suleiman àwọn ọlọ́ọ̀la jẹ́ ká gbọ́ yé ìdájọ́ wọn ó yé Suleiman ládàbí ọlọ́wọ́ wa ní ládàbí pé kò ní ọlọ́ni wọ́kùn lánàá àtẹ́yìnáwó ilman ọlọ́run lẹ́kì níkejì wọn ò láfúnimọ̀ ìsìnkú àwọn àzọpẹ́tẹ nìkan ti ẹ̀dá àtìtẹ́lẹ́ ìlọ ládàá sí ìyapa nìyẹn báwọn jẹ́ sáájú ti báwọn ara wọn ṣe nìyẹn. àlùwùmọ̀ yìí. ka a sọ wípé à ń wá ìmọ̀ ká máa wá wọn ládàbí ẹ̀ máa di wá a ẹran á di jẹ fún àwọn tí ń lépa ànímọ̀ yìí kiri. agbára tá a sì ní yọ lọ agbára ìwúmọ̀ yìí níbi ìsọ̀kan lọ́wọ́ kì í ṣe tá a ti lọ́ra wáyé kásọ̀kan àwa náà kò síbi ìṣòro táwọn àlùmọ̀ ti lọ dájú wá tí wọ́n kó sí lọ́lọ́run sọ fún alùsùrọ̀tù róòmù wà látàkùnú mi nà ní mùṣìríkì ẹ̀ mẹ́jẹ kan àwọn ọ̀sẹ̀ kí làwọn ọ̀sẹ̀ tó ti lọ kí ni wọ́n ṣe mi kó di

ولا تموتن إلا وأنتم مسلمون ọlọ́run lẹ́nu kọ̀ọ̀kan wọ́n gbọ́dọ̀ kúrò láyé gbèsèta jẹ lọ́nu àfi ká jáde láyé ní mùmínì àgbọ̀dọ̀ jáde kúrò láyé láì jẹ́ pa jáde ní mùsùlùmí ẹni ọlọ́run bá ti léwu fún olóṣòro fún ọlọ́mọsáláìsì fún wa ọlọ́run ẹ̀ wá gbọ́ tẹ bá wá ń jà fún wípé ẹ fẹ́ jáde kúrò láyé ní mùsùlùmí wa'tasimu bihablillahi. jẹ̀míyà ọlọ́run ló kó bébí ọlọ́run tí mo gbé kalẹ̀ yìí ẹ̀dùrọ̀mọ́ ẹ̀dùrọ̀mọ́ ẹ̀sọ̀kan jẹ̀míyà ni o ẹjọ́ sopọ́mọ́ kẹjọ wà kìtìkìtì wa ọlọ́run mọ́sálá ìpàdé fúnnú àdéhùn mà yìí gbogbo àlámàrí ọ̀ràn yóò fi wà lórí rẹ gbogbo àwọn tí máa sọ wọn sí tí ó jẹ́ àǹfààní fálùwọ́mà yìí ògùn tí ó jẹ́ aburú fálùwọ́mà yìí ọlọ́mọba ni bí wọ́n jìnnà sí orílẹ̀-èdè yìí mẹ́jọ dàrú àwọn tí wọ́n darí wá bẹ́ẹ̀ ọlọ́mọba ni máa darí wọn sí dáadáa ìpínlẹ̀ Ọ̀ṣun ọlọ́mọdé ọ̀ dàrú gbogbo ìyàtọ̀ tó wà nù ìpínlẹ̀ yìí ọlọ́wọ́ àbíọ́ láti kàkó ọlọ́mọba ni tó àwọn tí wọ́n darí bí nǹkan bá fún tó ń fi sọ nǹkan dúró ọ̀rọ̀ ń fẹ́ dà òun là ń retí ọlọ́run gbogbo ọgbọ́n ó ti bẹ̀bọ̀ gbogbo ìpè ó ti di nǹkan ọgbọ́n rẹ nìkan ló kú àtàánú rẹ òun là ń béèrè alágbára kan àlejò kan ju agbára rẹ wa rántí wa nípínlẹ̀ wa wa níjọba wa inú ilé wa ọlọ́run rántí ẹ̀kẹ́ tó wa tiwa lẹ́nu ìkẹ́ lẹ́nu máa gbé pẹ̀lú akẹ́ wa lọ́jọ́ tí òní sì fẹ́ má àtìkẹ́ ẹ̀rẹ́ ọlọ́run lójú àgbàmà ọlọ́run tí ẹnì kọ̀ọ̀kan wa mẹ́ni ìkẹ́ ìwádìí tí ó jèrè àlùjànnà gbogbo sẹ́tà sí ọ̀dàlù wà láyà subhana rabbika rabbil izzati amma yasifun salamun ala al-mursalin.